أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن الصلاة هي عمود الإسلام وأنها هي ركن ثاني من أركان الإسلام ومن حافظ عليها فقد حفظ دينه ومن ضيعها فقد ضيع دينه قال سبحانه وتعالى واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون عباد الله الصلاه هي أول ما يحاسب عليه العبد يوم القيامة من عمله عباد الله واعلموا أن كثير من المسلمين اليوم لا يهتمون بالصلاة يصلونها يقول وقتها بحجة أنه مرضون وهذا العب غير مقبول لأن الصلاة لا تسقط عن المسلم ما دام عقله باقيا لقوله صلى الله عليه وسلم يصلي المريض قائما فإن لم يستطع فقاعدا فإن لم يستطع فعلى جنب وبعضهم لا يصلون الصلاة بحجة أنهم في السيارة أو أنهم مسافرون وهذا العذر وهذا لا يعذر أيضا لقوله سبحانه وتعالى حافظوا حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإن آمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون adáwọ̀pẹ́ fọ́lọ́run àlékòkè ọlọ́run orí ajẹ́gẹ́ tán ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lónìí ọ̀rọ̀ wa yóò dá lérí inna as-salat kanat ala al-mu'minin kitaban mawquta èyí tí agbára sọ lónìí òun ní ká lọ irun tá a ọlọ́run ọba ó ti fi àsìkò sí a lè kí lábùkù wá àwọn ọmọ èdè nìyàn arọ́lọ́ọba fẹ́ a sì lákòólé kan pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa tó bá ti di ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé wa a máa ń ní àkólé kan pẹ̀lú ẹ̀ kọ́dà èyí tó yẹ ká kẹ́kọ̀ọ́ á kọ́ èyí tó yẹ ká béèrè á bi àwọn èèyàn àmọ́ tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn kálukú mọ̀ á sí yọ́bọ̀ yọ̀bọ̀ mẹ́ bí ìgbà pé wọn ò ní béèrè lọ́wọ́ wa ní tàǹsí láyé ọ̀lẹ́ wọn bí wá mẹ́rin bá lọ kan ní ọba máa bẹ̀ yóò béèrè tó ní ẹsẹ̀ ìdánwò láago mẹ́jọ kẹ́ẹ̀sì wọ yàrá àdánwò ní aago mẹ́jọ ní aago méjì àbọ̀ ẹni tó bá rí pé ọ̀nà òun jìnnà síbi tí léwé wà yóò sì sun àdúgbò léwé nítorí pé kò fẹ́ mísì àsìkò ní àwọn mùsùlùmí lónìí àkàrùnkún ọmọ èyí fojúlẹ̀ yóò sì máa pa àlásàrì pọ̀ máìlá àmọ́mọ̀ pé tó máa láwọn fẹ́ ṣe ìdánwò fún ọ ọ̀ọ̀lẹ́ sọ fún pẹ́tọ̀ lásìkò máàsì èmi ò ní wá tó bá dásìkò táàsẹ̀ ń gíṣẹ́ gbíwá kí n ṣe pọ̀ wallahi alhadi ó ju a ń mú fún wa ní àpẹẹrẹ wọn yìí kálíbà níkàkú pẹ̀lú ẹ̀ ìrún sì ìrún ó ní agbára gan gẹ̀ẹ́ta ń ṣe yìí lọ sẹ́rí báwọn tí wọ́n kí àwọn tí wọ́n jẹ̀dánwò ni báwọn ò ṣe fàyélẹ̀ fún wa káwá ṣe máàsìkọ̀ mọ́ english ọlọ́run mọ̀ fàyè rẹ̀ lẹ́mí ẹ̀sìn kò fi ayé rẹ̀ lẹ́mí irun òun ní kọ pé irunṣẹ́ àníwò fàṣìkò sí bọ̀tàbálíkáwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn lónìí àwọn èèyàn mọ́ pàtàkì irun irun tá à ń sọ fúnra wa yìí orígun Islam márùn-ún ni èyí tó sì kejì ni irun bí ẹ bá fi ìrúnlẹ̀ tí ó kí nínú àkọọ́lẹ̀ tó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà tí ẹ kírun ẹni ò káàfìrí ni bí ṣe pàtàkì tó tó bá di àlùkìyàmà iṣẹ́ ń bẹ láàrin àwọn àtọ́lọ́run ọba èyí tó lọ́wọ́ kọ́ nítorí bí àwọn sẹ́tà ń ṣe láyé oríṣi méjì oríṣi méjì ni àwọn kan ń bẹ láàrin àwọn kan bẹ láàrin àwọn ni èyí tọ́lọ́run kọ́ ṣèṣirò nínú àwọn iṣẹ́ tí ń bẹ láàrin àwọn àtọ́lọ́run ni òṣèlá Muhammad sallallahu alaihi ó lẹ́ni tán bá yẹ ìrun tí ẹ wò tán bá rí pé ìrun rẹ dá ọ lálàáfíà wọ́n ní sẹ́ẹ̀rí iṣẹ́ tó kù ní ẹgbàgbé ni nítorí pé mi ń kírun dáadáa àmọ́wọ̀n yẹn ń kírun lónìí irú òsánwọ́dẹ́ ní rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ olúwa ò ní parọ́ olúwalúwa kí mi sọ́lẹ̀ ìwà náàbì máa kírun iná sọ́lẹ̀ irun ta ní kọ́ máa kí tẹ́lẹ̀ ha alìbáṣá wàlúùkà irun ta ní ọmọ kí wà náàbì yóò máa kọ ìwà náà ìwà burúkú máa kọ fún ọ ní bẹ́ẹ̀ làwọn náà kí ló wá dé láwọn ń kírun lónìí tó ń wà burúkú ẹni oníkọ́ lọ yẹ irun rẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ ń kírun lónìí innahu lam yusalli kò kírun anábì náà wí fáwọn sábẹ́ rẹ̀ ẹni ó ti kírun lọ́jọ́ yá ó kírun lọ́jọ́ anábì anábì sí rí ó sì lọ bá anábì anábì ó sálámà sí anábì anábì dáhùn sálámà anábì irji' fa salli fa innaka lam tusalli ìrún tó kírun lọ tún kí ẹ kírun ṣùgbọ́n náà náà kírun ní sìn tó tó kí ìrún rẹ kò gba ìwà burúkú lọ́wọ́ rẹ yẹ ẹnu rẹ wò kọ́mọ jẹ́ pé wọn náà kàn kírun ọ̀dàbí ẹni tí ò kí E tó bá wo irun rẹ̀ wò tí ó bá ti sí kankan bẹ́ àfá gbogbo sẹ́ ogun ọlọ́nà sí òsì bẹ́ ẹgbà bí òkú òfo ni ọlọ́mọdé amófo lárí kìyàmà bọ́ọ̀ bá fẹ́ mófo enu rẹ̀ díẹ̀ nu pàtàkì irun tó bá digbí àlè kìyàmà táyé lásọ yìí tó bá digbí gbogbo àwọn tọ́lọ̀ wọn ó dànù yóò ti dà dìgbà a nígbàtí wọ́n bá ti kó adún ọdún ọlọ́run ọba ìpèpè kan wá ní fọ́jú nílé láà ó yẹ ìforíbalẹ̀ fọ́lọ́ gbogbo ẹni máa ń kírun láyé tínú rẹ̀ sì nítumà tọ́lọ́pọ̀lọpọ̀ ní kírun lónìí tínú rò nítumà inú tí ń fa tínú rò fi nítumà ó ní ká má kírun lásìkò ẹ̀ bí ẹ bá kírun lásìkò tí ẹ bá kírun tí ẹ sásìkò tẹ́ kó kí ẹsàsáìsì ló ṣe kálámọ́rò irú ẹni bẹ́ẹ̀ irú yóò lè sàpàntálì kìámọ̀ irú ẹni bẹ́ẹ̀ káláwọn ọ̀rọ̀ tó ń kí eléyìí tó bá bẹ́ forí kalẹ̀ gbogbo àwọn tó bá ń kírun láyé tí ni wọ́n ní túmọ̀ àwọn nìkan ni wọ́n rí forí kalẹ̀ ẹ wá rí gbogbo àwọn tí ẹ kírun wọ́n bá ti ń lọlẹ̀ báyìí mú onímọ̀ tó mọ̀ fàn padà ọlọ́run á da àwọn ọmọ náà nù ná àwọn ọmọ àlìjẹ́ náà àlìjẹ́ náà tó bá padà yá ìsìpẹ́ wọn máa wá ìsìpẹ́ tọ́lọ́wọ́ bó ṣe káyìn ọlọ́run ni màláíkà ó yẹ wọnú náà lọ gbogbo ẹni tí bá rí pé ń kírun gbogbo ẹni tí bá rí pé ń kírun ẹ máa pàṣàjẹ dúnná wọ́n ní gbogbo orí wọ́n ti jóná náà ah, wọ́n ti jóná àmà asọ̀rọ̀ sujúd ẹ̀rí bí táà ń fi forí kanlẹ̀ táà fi ń kírun fọ́lọ̀ ọba ẹ̀rí ìmọ́lẹ̀ rẹ̀ lẹ́mọ̀ rí báyìí nínú náà tọ́bá ti wà nínú báyìí ẹ̀rí máa ń lẹ́nu wájú ọ báyìí àwọn lẹ́nu ọmọ mú èyí wọn ní kọmọ fílájú kọmọ fílájú gan lẹ́wọ́ bọ́bá fílájú tó bá dúró bẹ́ẹ̀ lọ bí ìròyìn bá ti nítumọ̀ òfó ní inú tí máa ń fà á tí ẹ jẹ́ kí ló rí túmọ̀ ó ní ká máa kírun láì sásìkò tẹ́lẹ̀ káàkì jàmá mùsùlùmí ìrun ọlọ́run bá fásìkò sí bó ti jẹ́ bí àwọn ètò sẹ̀mí ayé wa náà fásìkò sí á sì lè gbà kásàbò sí fún wa o ìbú wọn gbà èyí tí ò bá ti wá dé lágo méje tó pé ọ̀ àtọ̀ ọ̀ àfàlà rẹ̀ dìsàbẹ̀ báyìí kí ló ṣeun ó létí lẹ́yìn létí kí ní ó jẹ owó ní ó jẹ ní owó oṣù rẹ̀ kò ní pé àwọn ò lè gbà òfin tásí báwọn èèyàn kí wọ́n pọ̀ ọ́pọ̀dá lójú a sì ń yẹ òfin ọlọ́wọ́ bá olúwa fásitì sí wọn láì gbàsìkò ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́ ní kó wá kó ní àsìkò tó kọ́kọ́ ó wá kí fún ní subuhi ẹ kíyèsí tá à sọ ní sí o àsìkò oorun la fẹ́ bírèkì fún wa báyìí kìí ságo ìgbà tí ó wà ní súbọ̀ ní àsìkò àyílà ní ọ̀wà ìgbà tó láyílà àsìkò tí jìbìrú dé òun ni àsìkò tó ń rí àtàrí ẹ̀rọ súnmọ́ àbá mú sàlàyé fún yín òun yẹ tàrí lékè ó káwà òun tí ń bọ̀ wá ti yọ níta kọjú ẹ̀rí pé bòdíwá ìyà iná wà bóòrùn yẹn bá ti ń sún bòdíwá máa sún bóòrùn yẹn bá ti ń sún bòdíwá máa sún títí òórùn ó fi wá wà lọ́kankan àárín eré wa tó ló bá ti wà láàrin ọ̀kankan eré wa àárín bòdíwá mọ́ àyàfi ẹgbẹ́ dàrẹ́sẹ̀ tí òun pa lọlẹ̀ lẹ́yìn nìkan ló kù bòdíwá dẹ̀rẹ́ ẹ̀yìn báyìí ló ti yọ àwọn agbóhùn wa kó ti báyìí á rí pé ojú wa báyìí òórùn yóò máa wò tó bá dá àsìkò díẹ̀ ṣe pé báyìí lóòrùn yọ tó bá ti wá yọ díẹ̀ òyìnbó jí wọ́n sì tún wá sún sí àyè àsìkò àyè látò nù àsìkò jí ìlú wa nù ó kì í fún ó di àhánsárì nígbà tí gbòógì gbogbo nǹkan tó ṣe dédé ara rẹ̀ ìwọ rẹ bòógì ó ṣe dédé ara rẹ̀ ẹ wàá mú di kalẹ̀ báyìí ẹ fi gígúnlẹ̀ ẹ wàá wo ibi tí gbòógì ń dé lára igi nílẹ̀ báyìí ẹ wàá fàlà ẹ wàá gbégi ṣubú bẹ́lẹ̀ yóò bá yé bàbá jáde bá láwọn afáwọn sàlàyé fún yín practical lẹ́lẹ́ ẹ wá gbégi ṣubú ẹ wá fà láwọnì ibi tó wáyé kó ti débi láwọnì àsìkò alásàrì mu aago kan máa ràn wá lọ́wọ́ ni pé àsìkò kíní kí làwọn wò á pé àsìkò alásàrì òní o àsìkò tí ń jẹ́rè pẹ̀lú ìtàwọn yìí pàtó di àsìkò máa gúbì òun ti wọ̀ iṣẹ́ ìgbà tí àwọn pápá tó wọlé ìtàkùnà òpapà ẹgbà tó ń bá wọ̀ bí ó jọ bí rẹ́ẹ̀dì gbúrúgbúrú báyìí kò pupa tẹ́rẹ́yẹ́ ẹ mọ rí ibi tó ti wọ́n ni yóò mọ òun náà rọ̀ dẹ̀ díẹ̀ díẹ̀ tá a bá ti mọ́ tó bá ti dúdú àsìkò ìṣá ìwọlé nù gbà tó dé àsìkò sóbòhì nígbà tí alùfájà rí yọ alùfájà rí náà ó ní báwọn afáṣe máa ń sàlàyé nítorí àsìkò ẹsẹ̀ máa wa ó ìgbà tó wá tó dijọ́ kejì ó tó wá ní àyílà padà ìgbà tó wá láyílà tó yẹ kí àyílà fún ànẹ́bí sọ̀sánlá ó wá wá ń dèdè àsìkò tí gbòògì gbogbo nǹkan ṣe dèdè ń ṣe dèdè alásàrì àná inú wá fún àyílà lónìí ìgbà wá fún alásàrì nígbà ó ń lọ́wọ́ ń ṣe dèdè mọ́gárì àná ìgbà wá fún mọ́gùrù ó ń ṣe dédé ìgbà tí àwọn pápá bẹ́ẹ̀ wọlé ń jẹ́ dédé ìṣá ìtànà tá ń fẹ́ mi bá lọ báwọn ni ìgbà tí wọ́n wá ní ìṣá ìkó wá wá ní ìdá mẹ́ta àgbẹ̀yìn òru ó wá fún nígbà tí òòrùn ti yọ láàárọ̀ ó wá fún bàtà nàbí wa kọ tán ìgbà tó kọ́ ànábì tán ń wọ́n sọ fún ànábì pé báyìí ni lọ́wọ́ tó hà. àsìkò orun kọ̀ọ̀kan láàrin àwọn àsìkò méjì ní o ẹ̀sàmù yí bẹ́ẹ̀ lágo méjìlá ó parí lágo mélòó láago méjì láàrin ago méjì lọ́gbọ̀n ọ̀sẹ̀ dánwò ọwá dé lágo méjì kọ́ ẹ̀dú kan sọ́bádán àbọ́bádánwò láàrin ìgbà tó wá lákọ́kọ́ ní ní àyílà àti ìgbà tó wá ní àyílà ọjọ́ kejì àárín àyílà nù tí bá ti jù bá ń lọ ó ti bọ́ sí mọ́ ó sì bọ́ sí àlásárì wọ́n náà pọ́ tí ń fẹ́ lílọ díẹ̀díẹ̀ àwọn àárín yìí lásìkò oorun oníkálọ mọ́nítọ̀ dáadáa èyí tàbá ti wá kí Islam wá fún wa ní ìyọ̀nda kálọ kíkẹ nígbà tásìkò rẹ̀ ti kọjá lọ àfi erísí yẹn méjì kálọ kírun àyílà lásìkò tá a ti wà nù àlásárì ìgbọ̀ ọ̀dán òye olé kí mọ́ tó wá fi lè kí lásìkò ti lọ ó ti kọjá fún ọlọ́run lè kí padà mọ́ àfihàn méjì bó ti ẹgbẹ́ ìyapa mẹ́lọ àwọn àfà lórí ẹ̀ pé sáàkì padà àbá ní kí padà lásìkò tí òun àyílá ti lọ tán kèése jẹmọ́ là ń sọ fún ọ àwọn àsìkò tá a sọ yìí náà ni ọ àsìkò ti wá lọ tán àti wọnú asri asri ti lọ sí mangrove èèyàn lè kí àyílá mọ́ àwọn kan lè lè kí àmọ́ àwọn tí wọ́n lè yòó lè kí mẹ́nu àwọn àfà àwọn ni ẹ̀rí wọn rìn dáadáa tápàdà máa sàlàyé díẹ̀ náà àwọn ẹ̀rí ogun àfipá ìṣàn alákẹ́rì náà àwọn àsìkò tá a lè kílé lẹ́yìn èèyàn méjì àsìkò èèyàn méjì lọ́lọ́wọ́ fúnyàn ọ̀dá kó lọ kírun rẹ̀ lẹ́yìn àwọn àsìkò yìí èèyàn méjì péré ni kò sára rẹ̀ bẹ́ẹ̀ nínú dáa tí wọ́n ń sàṣìṣe lónìí ẹ tí kírun ni ó rẹ̀ mí ní ń kì ẹ máa bèèrè lọ́rùn àfáà láwọn ìbéèrè tí ò lé sínú ẹ lápẹ́ tó kírun láàrin ọ̀sẹ̀ méjì Ah, láàrín ọ̀sán méjì ló fi rẹ̀ kò wá dáhùn padà ẹlákùnbó ló ṣe sán wọ́n ń bèèrè àfà wọ́n ń bèèrè àfà báhùn àfà ló máa dáhùn rẹ̀ irọ́ ní dáhùn fún yín yíwá dáhùn pé tó bá ti dàsìkò orúkọ kan ọmọ kíkọ kan à fádà sí pàyílà ọkà ilá kódà ọ̀sẹ̀ mẹ́rin ní ìfikírun dá ọ̀sẹ̀ mẹ́rin ní tó bá fẹ́ ká ilá ìrúmẹ́lò ní kíhun fádà sí pàyílà ìrúmẹ́lò ní kí ẹ̀ẹ̀mọ́ yẹ rẹ̀ ọ̀sẹ̀ mẹ́rin mẹ́rin kọ́ wọn bí mẹ́jọ mẹ́jọ méje méje ọ̀nà mẹ́rin 24 wàláì owó ara ẹ̀ lóṣù mẹ́fà owó ara ẹ̀ fọ́dún kan yóò padà resign kó wò sí islam lọ nílé ìfẹ́ lè ẹ̀sìn wa ò lé tó bá wọn ẹni tó bá rẹ̀ sẹ̀rẹ́ ò fún yọ̀dá kó dìlé irun rẹ̀ tásìkò orin ó fi kọjá lọ àmọ́ fún yọ̀dá kó kírun lásìkò yẹn lọ́nà tí ó bá gbà rọ́lọ́rùn sáàtì kí lásìkò Ànábì sallallahu alaihi wasallam oní yusalli marid qa'iman ẹni tí ó bá gbádùn yóò kírun rẹ̀ lórí ìgbó tó pé ọ̀ràn ayà ní káàkiri lórí ìgbó fàyín lam yastati' fa qa'idan bí ò bá lágbá láti kí lérí kọ́dà àwọn onímọ̀ pé tó yẹ pé wọ́n ti ọ̀tẹ̀ wà lórí bẹ́ẹ̀lì àẹsẹ̀ tí ń sí ọ́ ọ̀rẹ́ ni tí ó ọ̀lálùwà láṣẹ ẹ̀gbín wà láàrẹ tásìkò bá ti tó bọ̀ púpọ̀ sẹ́ntí ò gbọ̀gbẹ̀ ní olè sí táyà mọ́mù kọ́ táyà mọ́mù ṣe mọ́ kí bá ń náà àfún ẹni tó rẹ̀ ní yọ̀ǹda ó ṣe dínà ti ṣe kí báyìí náà àmọ́ ọlọ́run ní gba àwa wípé mo dìlé ìrun mi nítorí gbọ́ rẹ̀ ni ṣẹpálá rẹ̀ la ń sọ nísìn ẹwà ìdí ń ṣèdánwò lọ́wọ́ ìwọ́n ń ṣèdánwò lọ́wọ́ subhanallah ní ìdánwò tó ẹgbẹ́ ìdánwò kan náà tó kí ọ sí iná bá kálú pẹ̀lú táìmù tí ẹni ọmọ mùsùlùmí lè fi ẹ̀sàmù rẹ̀ lẹ̀ kó lọ sí ìrun ló fi jẹ́ pé àtàjẹ́ mùsùlùmí pàtàkì jùlọ àwátá di àwọn ilé ẹ̀kọ́ mú àwọn tẹ́sà ti pọ̀ ìmámù níṣẹ́ tí ọlọ́tọ̀ àwọn àfáà níṣẹ́ tí wọ́n lọ́tọ̀ sí ẹláwà tá a dìpò mú àwọn náà níṣẹ́ tí wọ́n lọ́tọ̀ nínú àwọn tí wọ́n ṣe táǹtẹ̀bù tàbí ń ṣe ìdánwò yìí mùsùlùmí bẹ́ẹ̀ mọ́ wọn iṣẹ́ tẹ́yìn ó ṣe inú ó ṣe dáwà ń bẹ̀rún ní àsìkò oòrùn yìí àsìkò tí a fi sẹ́wù yìí sí ẹ̀mọ́ ìsásìkò yìí káwọn mùsùlùmí ráìláàkì ẹwà abúẹ̀ afà tó secular state lápẹ̀lú wa wọ́n fún oníkálukú níyọ̀ǹda kó practice ẹ̀sìn rẹ̀ sáàtì máa dá láti máa rin mọ́ndé ńlá in tó fà tí ìjọba fi gbógun ti Boko Haram tó gbọ́n ní wọ́n lá ní tẹ́kùn ní wọ́n lákan ní Boko Haram Boko Haram Boko Haram lọ́nà sọ náà ni kò sí wàhálà tẹ́bà ti kàyàn ibi táà ló ti ṣiṣẹ́ ọlọ́run lọ àwọn àyíká lọ kíyèsí ẹni tí ń sẹ́rìn àjò ọ̀pọ̀lọpọ̀ wa a ò kí pláàni tọ́lọ́n mọ́tírábì wa àmì tó sẹ̀mí ayé wa a mọ́ pláàni mọ́ pláàbì ẹgbẹ́ fẹ́ lọ sí tàbí lábújá ń gbé lọrin yóò wá sí tàbí lágo méje lágo mẹ́sàn àbí lágo mẹ́wàá ọ̀nà sí ó lè gbé láàárọ̀ kò ní gbé láàárọ̀ ìgbà mẹ́tí gbé kalẹ̀ á dì lọ gbé kalẹ̀ kọ́lá bó sì èyàn lè gbé láàárín tí ó dé kò tí aago mẹ́sàn àmọ́ yóò pé àyíbá àmọ́ tó mọ́ bàjẹ́ lójú ọ̀nà ó dọ̀ fún ọlẹ́mú yóò ti wá gbéra kalẹ̀ láti ọjọ́ kìíní sí débẹ̀ ó ti pláni ó pláni prógámù tó fẹ́ lọ ṣe mọ́ travel bẹ́ẹ̀ sì máa ṣe bìtì ìrún náà mu àsìkò tó fẹ́ gbéra yìí sáyìlá ò ní ká mójú ọ̀nà torí mọ́tò ní wá pláni ẹ̀ mọ́ travel rẹ pé gbàtà fi dí àsìkò báyìí ní ti láǹfààní àti kí ìrún àìlà tàlásàrì papọ̀ òun lọ náà fi sọ́rọ̀ fún àpẹẹrẹ àtàbá tíráàbù ẹkí àìlà tàlásàrì papọ̀ ìgbàtà fi ń tíráàbù lánàá lásìkò ànábì kálukú dá tíráàbù wọ́n sì lè dúró kún àwọn àmọ́ náà ó ti rún tàsìkò yìí mọ́ sọ̀tọ́ wọ́n fẹ́ gbé ọtọ́ nílé kó nísìn àsìkò tí wọ́n dobi tẹ́tì dúró ẹ́sà dúró kẹ́tọ̀ wọ́n dúró lọ́yọ̀ọ́ ọmọ wá gbẹ́ta tó bá dúró lọ́yọ́ ní síra bí aago méjì wọ́n lè dúró lọ́yọ́ lásìkò tá a wà yìí èyàn lè pa alásáàrí àti àyílà lágo méjì ọba tó mọ lọ bá tí èdè mọ́gárì ẹ̀ sàdékù fẹ́ẹ̀sì dépò náà bọ́f mọ́gárì tán tó bá bọ́lẹ̀ tán kí sáà ètò ọláǹfààní ìfún lẹ́yìn iṣẹ́ ọláǹfààní àti pa ẹ̀rọ iṣẹ́ àti kéde yìí ọlọ́run fún wáyé ọ̀dá o ká fi ọ̀rọ̀ lẹ̀ nítorí àwọn àwáwí tí ìṣẹ̀lẹ̀ ọgbà wọlé ẹni tó bá rẹ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹ méjì Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá rẹ̀ là ẹni tó bá gbàgbé abẹ́ni tó sùn àwọn méjèèjì náà láǹfààní àti dá ìrun wọn padà ní gbogbo àsìkò onímọ̀ nasi àni sọ́lẹ́t anímìnì ẹni bá fi lè gbàgbé ó gbàgbéra fún ìrun kan ó gbàgbé ni ṣẹ́bí gbàgbé ní sọ́lọ́ ni wọ́n mú wá fún yàn èyí ń rọ́pẹ́ sí gbàgbé ọ̀n sí ààrẹ nù tọ́lọ́ ti rántí náà ní àmọ́nà ní ma mú wá fún yàn ní tó fi jù wá lọ́nu ọ́ sì gbàgbé gbogbo ìgbà tó bá rántí kọ́lá bó ṣe lẹ́yìn ọdún kan ni kí padà ilé ìtọ́ rántí kò nídìí kan sọ àsìkò oorun ní kólé má abẹ́ tó sùn yóò ti kọjá tó bá ti jí gbàrà kó lọ kí ni ìgbà kúta tó rántí náà kó lọ kí padà ẹ̀rọ pé ẹjíká ní kàkún pẹ̀lú àsìkò oorun àwọn táwọn ọmọ kí àwọn ẹ̀lọ́sípítà ẹjá máa sàlàyé fọ́bẹ̀ ẹ lè kí òun ayé lè kí ọdẹ jòkó sẹ́rẹ́ lè jòkó olóhùn lè jòkó ẹ máa kí ẹgbẹ́ ẹkọ́ fẹ́ jòkó kí òun ni bóun ni ó sì máa kí ọ̀tọ̀ tó lẹ́yìn náà bá ìkọ́mà ń bẹ̀rẹ̀ ọjọ́ àwọn tó máa wẹ́ bẹ̀rẹ̀ kò gbé báyìí omi ò gbégin lọ́wọ́ yìí wọn bẹ̀rẹ̀ kọ́ báyìí onídi tí wọ́n fẹ́ kí òun lórí jòkó àdébí láti forí kalẹ̀ ní o tó bá fọwọ́ bá rọrùn fún orí kanlẹ̀ tákùkù ọrùn fún ọ lè bẹ̀rẹ̀ ọrùn ọ ní forí kan arògiri rùkú rẹ àti sùjúdù rẹ bákan náà ni ọmọ tẹ kọ́kọ́rọ́ náà ni àmọ́ ní ti tẹ kọ́kọ́rọ́ sùjúdù ìforíkanlẹ̀ yóò máa pọ̀ ju yóò máa lọlẹ̀ ju ti rùkú rẹ lọ yàtọ̀ wà bẹ́ẹ̀ náà nìyẹn abẹ́ náà bá lè kí ọlá لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين nìyína Muhammadin sallallahu alaihi wasallam àdàpẹ́ fọ́lọ́run nípò kí ọlọ́run ọba ní Muhammad sallallahu alaihi wasallam ìran tí a ń kí ó lásìkò tọ́lọ̀ bá fi sí ẹ má jẹ́ àkíríta ètò wà fún wọn àti káàkiri lásìkò tí ó fi sí fún wa kò sí àwọn àwáwí tí ọlọ́run bá lọ́wọ́ tí ó gbà wọlé lọ́wọ́ wa lópin ìgbà tí láàká ìbá ń bẹ ní agbáríwá tí ò bá sí láká ìmọ̀ àti free àmọ́ tí láká ìbá sì ń bẹ fún ọ gbogbo ṣe sọ bá wà agbọ̀rọ̀ kírun yẹn ọgbọ̀rọ̀ délé rẹ̀ àwọn kan ti á dagbọ́ ẹ̀rù lónìí àwọn làwọn ń ṣe wà sí lọ́wọ́ tọ́nà làwọn ń ṣe wọ́n sì máa fi ìrún lẹ̀ fún ọba wà sí lọ ẹtí wà tó wá parí ẹ̀ alẹ́ ìtàwọn ń ṣe ó tún jù rẹ̀ lọ anábì òdánwẹ́ orí o ẹjẹ́ fún alápẹ̀rẹ̀ méjì lẹ́yìn tó ṣẹ̀ lójú ayé àni wọ́n wà lójú ogun ìbéèrè ni pé ta ló rán wọn lógun ń fún àní Muhammad àwọn sáré ẹ́ jihadu anábìnà tọ́lọ̀ náà ni wọ́n wá ogun ọ̀hún náà wọ́n wá ń jagbẹ̀ àwọn ọ̀tá tí wọ́n bá náà yìí àsìkò wọn wá tó Ah, ọlọ́run pé òun là ń gbìjà yìí àwọn ọ̀tánà kó gbẹ̀ lọ́wọ́ yìí kí wọ́n kí sí ah, ọlọ́run ní kò sí ní jẹ́ bẹ́ẹ̀ wà nẹ́bí ọya ṣáájú ẹ wá pín sọ́nà méjì káwọn kankọ́ kírun pẹ̀lú rẹ náà táwọn bá kírun pẹ̀lú rẹ àwọn kó dúró àwọn òtí tiwọn àwọn ọmọ tó wo wọn máa sọ wọ́n máa sọ́nà tí ń kírun lọ́wọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n ń kírun lọ́wọ́ yìí náà àwọn náà tún wá mú ìdá wọn wọ́n fi kọ́pa wọn àìbá máa èmi ìlú lè sí eré náà kí ní ọ̀ sì tún ara fàyọ mẹ́rin lójú òun náà ní pẹ̀ mọ bá wọn lọ àwọn ọ̀nà táwọn fi ń kírun báyìí ó pọ̀ lóríṣiríṣi ọ̀nà kanu bí ogun tí wọ́n ń jà ọ́ ní bóun ṣe wọ́n tún wá ń ja ogun míì àwọn pé bàbá ní kápínà àbí ti ni yóò lè díẹ̀ o pé ká máa pínà báyìí torí ìgbà yẹn èyí tán jà yẹn ogun ò tí máa lọ àmọ́ èyí ogun ti lọ ṣe pé àdúrà ń sọ́ra wa ọ̀tọ̀ mú alẹ́ ní ogun ń jà lọ́wọ́ yìí là ń fi a wà ní ogun ogun lọ lọ́wọ́ àsìkò sì tó yóò sí

lérí ìjà tí ń lọ lọ́wọ́ ni ìgbà tó lọ́wọ́ bá ń sọ pàṣípòrò náà lóṣìṣọ́ rẹ̀ ẹni kọ́ wá bí Abdullahi mìíràn máa lérè pé àbúrò ní akírun yíyan náà ọ̀rọ̀ àdúrà láre sàgbàgbà látó ti gẹ́ àlẹ́ sí mọ́ gábàsì wọn kọ́ mo lẹ́mọ̀ wá káàkiri so ilé ìdíyà bọ́lọ̀ wọn bọ̀ fún wa láǹfààní àti fìrúnlẹ̀ nígbà tí rẹ̀ bá ti tó èyí àwáwítọ́lọ̀ wọ́n gbà lọ́wọ́ wa ni pé ọsẹ kí báyìí in tó jẹ́ kí báyìí ni pé ìṣesí tí mo wà àwọn kìtì ní ẹjọ́ kí ọ̀kí wọn ò ní gbọ́yìn ìlúkulù àmọ́ ọwọ́ ń kírun ọ̀tẹ́ ẹ̀kọ́ sí gábàsí à gábà ìlú kọjú lásìkò yìí o wọ́n gbà yín a lè kírun ní aeroplane lónìí nígbà tí ò bá ẹ̀rọ fún iye páàkì àbúgbà débi tí ó lọ wájú ti dúró bẹ́ẹ̀ nínú ọkọ̀ ojú omi náà ẹ máa kíbla káàkiri àbí ẹ̀wọ̀n alùmọ́tò àmọ́ mo ti sọ fún wa pé tá a bá fẹ́ travel ẹja máa plan ìrún wa pọ̀mọ́ travel wa àmọ́ mo ń ká ìrún gbà míì tí ẹ bá rí bí àsìkò yìí ti fẹ́ àsìkò yẹn ti fẹ́ bọ́ tún òsì bọ́lẹ̀ àmì ẹ̀ tí ẹ yá nú wò àwọn náà dínú àìsàn àwọn mùsùlùmí akẹ́kí wọn ní sí kárí mẹ́ta tẹ́gbọ́n wù àwọn àbí tẹ́ ọ náà dẹ́bà tẹ́bà dọ́jà mẹ́wọ̀n ọ́ fún eré ìwúyún ni ẹdún fún ọmọ akírun akírun onímọ̀ pé onímọ̀ ní tí ẹjọ́ wọ́n tó pọ̀ tẹbánú ẹdún akírun mẹ́un àníkà ọ̀rọ̀ àwọn tí ó sọ ọ̀rọ̀ pé akírun àmẹ́wàá ara àwọn àjàrà kúkú náà pẹ̀lẹ̀ irọ́ akírun alẹ́ ìbẹ̀nà àwọn mùsùlùmí gẹ́gẹ́ máa yarí bá àwọn mùsùlùmí máa yarí bá afẹ́ ìdákọjá ayájẹ́ ìdìmọ̀ lọ yájú máa lọ gbogbo àwọn mùsùlùmí yá sékèrè rí ọlọ́run fásitì sí èèyàn ní àkólé kan pa ọ̀rẹ̀ sí nìyàn ní ojú kan kó tó bẹ́ẹ̀ àbí ká dúró ká kí bẹ́ẹ̀ ẹ wá fà lọ́wọ́ kí bẹ́ẹ̀ àsìkò wọn fẹ́ máa lọ ká tó débi tá ti bọ́lẹ̀ àsìkò nínú àsìkò ní ṣẹ̀rí àfún wọn ní ọ̀dá láti kẹrin mọ́tò tó bá sára láwọ̀ rẹ̀ ó ti wá jákọ́ tó bá ìtọ́jú sílẹ̀ àmọ́mọ́ sí wọ́n mọ̀ wọ́n náà ni èyàn nìkan tó máa ń ṣe wèrè ní wájú ẹ̀yẹ́ máa ń ṣe wèrè ní mọ́tò táwọn èèyàn sì ń wò wọ́tò wá ṣe wèrè ọwọ́ ni wọ́n sì máa ń wọ́

wọ́n ní ah ẹnìkan ti ṣe rí o èyí tí wọ́n ṣe òun ni òun ni ó jẹ́ wà sí ẹlòmí ẹlòmí máa ṣẹṣẹ ń gbọ́ nǹkan láyé kò nígbà àmọ́ torí pé ó ti rẹ́ nìkan tó ti ṣe nǹkan rí wọ́n tún wá ń sọ sísọ ọmọ jẹ́ kó gba alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ yóò kó gba ní ìdíkó gba tẹ́lẹ̀ kejì àwọn mùsùlùmí lápọ̀ Nàìjíríà àmọ́ mùsùlùmí kò kí ló pọ̀ àníká kírun mùsùlùmí àfà gan wà láì àti ọmọ tó fẹ́ níbi ẹgbẹ́wọ́n tó yáyìn àsìkò àsùbá wa wọlé ṣe máa kásùbá mo sì gbébá gìmí kàrẹ̀ sí mọ́tò ìkún wá wọlé òun gbé tẹ́sùbá lọ báyìí òun wọ́n tẹ́sùbá lọ gbé lọ báyìí wọ́n afẹ́lẹ̀ aláàgbó mùsùlùmí làwọn náà mo ní àwọn ẹ̀sẹ̀ wí mo ti tẹ́sùbá lọ rí àmọ́ sí ìtàkọ̀ kí sí mùsùlùmí làwọn náà ṣe dábì sọ́nu àsìkò àlàfẹ́ wọlé lè ṣe èyí tó dá lójú pé ká tó wọ èkó ago mẹ́sàn-án olú sẹ́wà kí ìbólá dásọ tí ò yẹ ní òwe nù ayàkálẹ̀ kó wá o ẹ̀dàkùn bàtàfà ń pòwe bàtàfà ń mòwe máa bí ọ̀rẹ́ sí kí tó tó wá fún ẹ tí ó kéwú ìgbà ọlá ẹ̀dàkùn sáyà kúrò ní ọmọ wọn ìgbà ọlá dásọ tí ò yẹ ní afá ẹ̀sìn ọjọ́ tó bá ń ìtọ́lọ́kàn nídìí ni pé ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ló fi jẹ́ pé mórídíà ló pọ̀ láwùjọ yìí ẹ̀mí lọ́lọ́wọ́wọ́ ojú sàbúrú ẹ̀mí lọ́lọ́wọ́wọ́ etí sàbúrú ah, ah, ẹ̀mí méjèèjì àtẹ̀mí ní owó àtàrà wa àti ṣeṣe wa ẹ̀dàpọ̀ ẹjẹ́ ká lákòólé pẹ̀lú àgbòrò èyí tó tún sẹ́kù lónìí wọ́n ti sọ ti pé àwọn sàábà ìtí kù láyé tó ti sọ pé èyí táwọn tó tún sẹ́kù díẹ̀ lónìí nìran kí láyé tó sẹ́bi ẹ̀sìn mọ́lá nǹkan mọ̀ pẹ́sìn ẹjẹ́ mú wa àní ìrùngbọ̀n yí àwọn ìmọ̀ pẹ́sìn lónìí ìtàyà tó pín lágbàjámà ní ẹ̀sìn ìrànlẹ̀ lórúkú ẹtún mi wá ẹ̀yìn wá lọ já àwọn tó tó sẹ́kù náà rẹ̀ òun láwọn á sí yọ ọ̀rẹ́ lè ẹjẹ́ ká lákòókò rẹ̀ ọlọ́wọ́ bí wá o ọlọ́wọ́ sí ní gba ẹ̀rùn kódà àwọn onímọ̀ ní kò ní kọ́ dá padà máa ń tásìkò bá ti lọ ànánà mi ẹnìkan fẹ́ sí wọ́n ti fẹ́ wọ́n ti wọ́n fẹ́ kò wá kírun wọ́n ní kò lè wá kírun à wọn ò múná láti yọ ní iṣẹ́ iṣẹ́ sọ́jà sí ni iṣẹ́ sọ́jà ṣe pípa pátá sọ́jà sí lọ́ àmúgbà táàtà tí láwọn ẹ̀kan ti lúnu sàárẹ̀ tó fò jáde tó tún wọlé padà àmúgbà bí sójá sí ní ẹ̀ látọ̀gbọ́ àtijọ́ kẹ̀tọ̀ àmọ́ wà sójá àpọ̀ ọlọ́nà sáà rí pé àgbà tó ṣiṣẹ́ òun àsìkò sí lọ Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́gbà fi lè gbọ́ ìrun man sami'a as-salata falam yahduruha ẹni bá gbọ́ ìrun tí ó lọ kí nígbà tó gbọ́ ni ó wá lọ kí létà kọ́dà wá ìpásìkò ìrun lọ kí Ànábì ọlọ́run nígbà lọ rẹ̀ máa kọ́lá bá sì kò lè kọjá wọ́n pé irun a ní a máa fi nǹkan díwọ̀n nǹkan ìwọ́dún mẹ́ pírísípà yìí ó wá dúnyà yìí ó yá ẹnugbó kílẹ̀ máa ń lù assembly wọ́n wá dúnbà wọn sáré assembly wọ́n sì lù gbogbo àwọn èèyàn sáré wọ́n dúnbà wọ́n lè ṣe lójú pírísípà yìí kátà ọlọ́lọ́ ọba wọ́n ń pè irun wọ́n sì ń gbọ́ ní irun tó yẹ pé afọ́jú ó Ànábì ní ah, ìṣesí rẹ̀ iná òótọ́ ni ọ̀rí náà ilé rẹ̀ jìnà sí mọ́sálásí ọ̀nà ọ̀dá ọ̀rẹ́ tí ó fà ọlọ́ ma kí ní wọ́n lọ Ànábì wá ìjẹ́ ilé rẹ̀ sí tó má ma ń gbọ́ ni ma ń gbọ́ ah, Ànábì ní pàmì ọ̀ká yìí gbogbo ọ̀nà tó bá wá ọwọ́ ni yìí o oní tó sẹ́kù náà ni mọ́sà sí mùsùlùmí láyé o jẹ́ kú ní mùsùlùmí ọlọ́run la ilaha illallah àwọn tó ti rọ ọlọ́run àwọn tó ti rọ ọlọ́run ọlọ́run tó tún rọ ọlọ́run jùlọ rárá àwọn tí ọlọ́run rárá mọ́sà bá sàánú ọlọ́run la ilaha illallah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sallam subhanaka allahumma wa bihamdika